asalaamu alaykum wa rahmatulahi wa barakatu akí gbogbo mùsùlùmí a sọ̀rọ̀ nípa mẹ́ni ají sálàf mẹ́ni ají sálàf níbi kí a ṣàlàyé àbí ká ṣe àfojúwọ̀n nǹkan tó kù díẹ̀ káàtó nínú mẹ́ni ají sálàf lọ́wọ́ kí wọ́n ṣàlàyé nǹkan fún yàn ipe nǹkan báyìí Allah anábì ò nǹkan báyìí láàlá wí báyìí láà nẹ́bí wí ẹni bá wá ṣe báyìí báyìí ní ìdájọ́ rẹ̀ a ṣàlàyé nípa mẹ́ni àjò salaf níbi tó já sí pé wọ́n ti máa ń dárúkọ èèyàn tó bá ṣe ohun tó kù díẹ̀ káàtó tí wọ́n sì fi ìdájọ́ rẹ̀ tẹ̀lé lẹ́ẹ̀kẹ́ náà torí pé àwọn nǹkan yìí la pòfo ní Nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ Yorùbá gbogbo àwọn tẹ́ ń pè láàfáà súnà ńlẹ̀ yorùbá ètò wa ń fojú hàn sí kálukú yín pé gbogbo wọn náà ń kọ́ wọn dúró dáadáa ń fojú hàn àṣírí kálukú wọn wá ń tú ayé wa ń ká wọn mọ́ ayé ń ká wọn mọ́ wọ́n ń ká wọn mọ́ àwọn yẹn náà ti wọ́n rárá burú wọ́n ti lẹ́ni tó nìkan ṣe àtẹni tí ò nìkan ṣe nù wọn nísìn àti dọ̀kítọ́rù wọn àti pòfẹ́sọ̀ nù wọn àti gbogbo wọn gbogbo nǹkan tí wọ́n pè ń ṣíríkù tí wọ́n pè ń bídíà tó ní kò dáa ogun tó ní ẹ jìnà sí níbẹ̀ làwọn èèyàn náà wá ń ká wọn mọ́ ní ìsìn àwọn èèyàn ń ká wọn mọ́ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́ sọ pé nìkan nǹkan tí ń ṣe ò dáa oníbídíà ni ó kò dó dáadáa lójú ọ̀nà ẹ̀sìn ká tó dijú ká tó lajú pẹ́ẹ́n á ti rí yín pẹ̀lú ẹ̀ bàbá wa rí yín pẹ̀lú ẹ̀ tán ohun tó wá tó kù ní kíni òun ni fabricated excuse ẹni yẹn kíní kan ẹ̀yin lẹ́ẹ̀ ṣe ìdájọ́ èèyàn lẹ́ẹ̀ sọ ìdájọ́ ẹ̀ṣẹ̀ particular sin nínú ọ̀rọ̀ ẹ̀sìn ń gbé kínní yìí o kò dáa aburú ní bídíà ní nǹkan o là á mọ́lẹ̀ da ẹni tó bá wá ṣe ń kọ́ kí ìdájọ́ ẹ̀ à ní wọn ẹlòmíà ní ẹgbẹ́ bídíà lẹgbẹ́ o ṣùgbọ́n mi ò pe bàbá kínní tó ń ṣe o àrínú wọn ìwọ ló sọ pé ohun tá a lá sọ rèé ohun tá a nẹ́bí sọ rèé ńgbà kíyàn dá ẹgbẹ́ lẹ̀ sínú ẹ̀sìn wípé ẹbọ ni bídíà ni aburú ni èèyàn gbọdọ̀ jẹ́lẹ́gbẹ́ nínú ẹ̀sìn ó da àáfàá báyìí bàbá báyìí ń bẹ nínú ẹgbẹ́ báyìí báwo là ṣe lò pẹ̀lú ẹ̀ ló bá di pé ẹ́ẹ́ òótọ́ ni pé ẹlẹ́gbẹ́ ni wọ́n ṣùgbọ́n èyí ń sọ pé nǹkan báyìí ni wọ́n o ṣùgbọ́n ẹgbẹ́ ńkọ́ ẹbọ lẹ́gbẹ́ tọ̀ àwọn nǹkan àwọn nǹkan wa ń bẹ nínú ẹ̀sìn wa tó já sí pé ẹlẹ́nìkan ṣe nǹkan tí ò bá kìtàbù wà súnà mu ẹlẹ́nìkan ṣe nǹkan tí ò bẹ́sìn mu káwọn èèyàn ṣọ́ra pẹ̀lú ẹ̀ ká tó lajú pín àti rí yín pẹ̀lú ẹni tọ́ba wá rí yín pẹ̀lú ẹni tán tẹ̀ ń lọ́ mọ́ra yín tẹ̀ ń dì mọ́ra yín ẹ wàá tún wá padà wá ẹ wàá fẹ́ máa sọ ẹ̀rọ ẹ̀sìn di kíni o ẹ wàá fẹ́ sọ di káìtì àbí kẹ́ fẹ́ sọ di lúdò àwọn èèyàn kan ti wá gbé ẹ̀sìn débi pé ẹ má ṣèdájọ́ anybody nínú ẹ̀sìn kí kálukú máa sọ nǹkan tó hùn èmi wá fẹ́ mú àwọn ọ̀rọ̀ wá èyí sì mú àwọn èyí mú ọ̀rọ̀ ànẹ́bí wá èyí mú ṣe sí àwọn sàábé wá níbi tí àwọn sàábé ti ń la ìdájọ́ mọ́yàn lórí tí wọ́n ń lébẹ́lì yẹn lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n kí ló máa ń fà á tọ́pọ̀lọpọ̀ fi máa ń gba lébẹ́lì tí máa fi ń gborúkọ gbogbo sàábé ànẹ́bí ni wọ́n ṣe láwọn tí àwọn incident ṣojú wọn ṣojú wọn ṣojú wọn á ní lágbájá báyìí ń kọ́ àgbákò báyìí lẹ́ni báyìí tí wọ́n máa sọ nǹkan tí wọ́n jẹ́ immediately táwọn èèyàn bá gbọ́rọ̀ wọn wá kódà àwọn míì tí wọ́n dárúkọ wọn fáwọn sàábì nì àbí fáwọn táàbì yìí nì wọ́n kàn tiẹ̀ sọ páwọn ẹni nì ń kọ́ báyìí làkídà wọn lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn sàábì ó sọ ìdájọ́ àkídà yẹn wọ́n wà ní pé ẹ bá bá ń sọ fáwọn ẹni náà o pé nǹkan báyìí ni wọ́n ṣùgbọ́n tó bá délẹ̀ yorùbá tiwa ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ̀ kéwú àtẹ̀yìn tó já sí pé náà ẹ̀ ń gbọ́ àṣì ni ẹ̀ tẹ̀lé ohun tó jẹ́ kẹ́ ẹ mú ń bẹ̀ àwọn ilẹ̀ yorùbá yìí náà àwọn àáfàá ilẹ̀ yorùbá yìí wàláhì wọ́n máa ń sọ pé nǹkan báyìí lẹ̀sìn sọ ni ẹ̀sìn ní ká jìnà sí nǹkan báyìí ó ní a máa ṣe nǹkan báyìí ẹni bá ṣe nǹkan báyìí aláburú ni tó bá wá di pé àbáwá rẹ́ni tó wá ṣe nǹkan nì bóyá náà àwọn èèyàn ńlá tó gbajúmọ̀ àbí náà àwọn tó súnmọ́ wọn pé ẹni báyìí wá ṣe nǹkan báyìí kí lè sọ lórí ẹ̀ á wá dé pé èmi rí i pé kinní kan yóò wá dà bẹ́ẹ̀ kò wá sí nǹkan tí máa wá ń fà á téèyàn ó fi lé lórí èèyàn táwọn sàábé tí wọ́n lé lórí èèyàn tí wọ́n sọ ọ̀dájú èèyàn kọjá pé kí ni o aspect àkídà títa àkídà yẹn bá ti kí ni o tó bá ti ní àlàáfíà ẹ jẹ́ n sọ ọ̀rọ̀ kékeré kan nípa ohun tí ń jẹ́ àkídà fún wa ṣé rí alẹ́ àkídà tù gẹ́gẹ́ bí àfáwà Sheikh Sọ́lé Fawzan bàtà àwọn náà ń ṣàlàyé àkídà nínú tíra àwọn tí wọ́n pè ní àkídà tó tawhid mo rántí bàtà ń bẹ nílé náà nígbà tí mo lọ tí mo wà ní sanawi ní Daru Dawa ní lọ́dún náà lọ́hùn ní tíra akídàtú tàwíìdì yìí ṣùgbọ́n ní tí ń kọ́ wa ní tíra tàwíìdì yìí ń gbà náà ń kọ́ wàláhì kò sákìdà tó dá lára àfa àti ń kọ́ wa ń gbà náà wọ́n máa kọ́ wa ní tíra àkídà yìí wọ́n sì máa sọ nǹkan tó yẹ gẹ́ǹsì ẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ ń bẹ̀ náà ni ibi tí mo wá fẹ́ lò ń bẹ̀ ni pé ẹni bá wá gbá kídà yìí lẹ́yìn tá a wá kó ń bẹ̀ tán tá a wá ṣàánú tá a wá gbọ́ nǹkan yín dáadáa tá a tún ṣe kò ń àwọn àfáà àwọn àfáà dáadáa tí wọ́n tún pè fúwé fún wa pẹ̀lú àwọn dẹ̀líìlì tí wọ́n là wá lójú tẹ́sìn tún yé ẹ̀ láfi wá ń rí i pé alhamdulilayi ẹ wá ń bani lọ́kàn jẹ́ tó láwọn kan ti kú àwọn kan kú nínú wa nígbà táwọn náà tún ń bẹ láwọn mo lọ sí ilé kéwú bí oríṣi bíi mẹ́ta méjì náà mo lọ ẹ̀rí ilé kéwú àwọn kọ́tà kọ́kọ́ lọ àwọn èèyàn kan ti kú nínú wa táwọn ti kú sínú àkídà àbúkú tá à ń gbé bọ́ ńgbà náà àkídà ká ṣe kí ni o ká ṣe nákàlí ká ṣe ájò ká ṣe oògùn ká ṣe aṣẹ́ nǹkan nǹkan àwọn kan kú lọ́nu wọn tí n bá rántí máa ń bà mí lẹ́kàn jẹ́ èmi sì máa ń ṣàlàyé alhamdulilayi fúnra mi pé tọ́ tọ́ tábà ní al-aqida al-aqidatu tawqifiyya bala wo page eleven al-aqidatu tawqifiyya tábà ní àkídà tawqifiyya ni ó gbọ́dọ̀ níbàámu síta nabi Muhammad fala tasbutu illa bidalilin mina shari àkídà kan kò lè dá kò lè bá tà nabi mu ẹ̀rí kò sì lè fẹsẹ̀ rinlẹ̀ àyàfi kó jẹ́ kí ni o kó jẹ́ èyí tó ní ẹ̀rí látọ̀dọ̀ ọba tí ń ṣòfin sẹ́sìn. wàlà masraha fíhà lirayin wal jihad kò sáàyè fún ìròrí èèyàn kan àbí jihad àfa kan ìpè níbi àkídà àkídà èèyàn wa dá wa ní ìtìhad tiẹ̀ ni ìtìhad tiẹ̀ bò wàmọ̀ nsàmà fa ìnàmẹ̀sọ̀ dírọ̀ ha maksuratun ala ma jaa fil kitabi wa sunna ibùdájúkọ rẹ̀ ibùdárísí rẹ̀ ibi tá ogun tí ó máa wá láti ibẹ̀ ńlá ti jẹ́ nǹkan tí ó wá nínú kùránì àti sunna nabi muhammad lihannahu la hadan alam billahi torí pé kò sẹ́nìkan tó ní ìmọ̀ tó allah wàmẹ̀ kò ní kò sẹ́ni tá a lè fi wé allah níbi ìmọ̀ wàmẹ̀ yajibu lahu wàmẹ̀ yunadau anhu minallah kò sẹ́nìkan tó tiẹ̀ tó bẹ́ẹ̀ tó tiẹ̀ fi ti àǹgù rẹ̀ ni kò wá sẹ́ni tó lè náṣe jáko níbi kíní o níbi pé òun fẹ́ ṣòfin iṣẹ́ sí wàlà hadan ba'dan láì alàmìláhi min rasulillah kò wá sẹ́nìkan tá a tó lè tẹ̀lé ìmọ̀ rẹ̀ lẹ́yìn Allah kọjá nàbí Muhammad wàlà hada kánà man aju salafi sọ́ọ̀lìhì wàmẹ̀n tẹ̀bíhàhùn fi tẹ̀lẹ́kìl àkìdá maksuran ala alalkitabi wa sunna kò wá sí tàbí ṣùgbọ́n mẹ́ ló wá jásí pé ńkọ́ mọ́nájú sálàf mọ́nájú àwọn sàábẹ́ ànẹ́bì ọ̀nà nìkí ni o sálàfù sọ́ọ̀lì àwọn sálàfù sọ́ọ̀lì ni wàmẹ̀ntẹ̀bíyàhùn fi tẹ̀lẹ́kìlà àkìdà àti gbogbo àwọn tó bá tún tẹ̀lé wọn níbi tákìdá wà àkìdá rere dáadáa wà òun ni kí ni o nǹkan tí ó wá láti inú kìtàbù wà súnà ni tó gbogbo àkìdá tí ò bá ti wá lálàáfíà kò ní síbi kan tí ó ti wá kọjá kí ni o kọjá ìròrí lásán فما دل عليه الكتاب والسنة في حق الله تعالى آمنوا بي. gbogbo nǹkan tí ẹ̀rí bá wá ń tọ́ka sí níbi wàhálà wọn ò máa gbà á gbọ́ gbẹ́ni tí bá ń tẹ̀ lójú ọ̀nà yẹn wọn ò máa gbà á gbọ́ wà àtàkọ̀dúhù wọn á gbà lẹ́mí wọn á dàdí sẹ́kàn bẹ́ẹ̀ àkídà tí nìyẹn wà á mi bí wọn máa ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ wà mẹ́lẹ́mi yẹdúrà kìtàbùlá gbogbo ohun tí alukurani ìlú aláwọ̀ bá ti wá tọ́ka sí gbogbo ohun tí ò bá ti sí ẹ̀rí láti náà lọ kùránì wàlà súnà rasulillah wàlà súnà ti rasuli wàlà súnà ti rasulihi nafawo nafawo anillahi ta'ala wàràfàdó gbogbo ohun tí súnà nàbí ò bá wá tọ́ka sí tí ò sí nínú ẹ̀sìn ẹ̀rí àwọn ẹni yìí ń kọ́ wọ́n ṣe kí ni o wọ́n mọ̀ kàn já kó ń bẹ̀ wọ́n kàrà kó ń bẹ̀ wàlẹ̀ àádá lẹ́mìíyá sùlùbẹ́yìn náà ìtìláàfún fil i'tiqad torí ìdí èyí kò sí controversy kò sí ṣe tiẹ̀ ṣe tèmi lọ́tọ̀ kò sí nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́dọ̀ àwọn sàábíà nẹ́bì níbi àkídà balika neti àkídà tuhum wahidatan àkídà àwọn sàábí àwọn sálàfù sọ́ọ́lì yìí ń kọ́ ẹ̀yẹ̀ kan náà ni ohun tẹ́ ẹ bá gbọ́ lẹ́nu tòtún náà lẹ́ẹ̀ gbọ́ lẹ́nu tòsì wàká neti jama'atuhum wahidatan ìjọ wọn ìkórajọ wọn ẹ̀yẹ̀ kan náà ni kò sẹ́gbẹ́ láyé àwọn sàábí لأن الله تكفل لمن تمسك بكتاب بكتابه وسنة رسوله بإتماع الكلمة ní aláǹkọ́ alá ó ó ó ó ó ẹ̀ǹkọ̀ǹpásì sí wọn ó wá mú wọn ẹ̀rí fẹ́ni tí ni o aládàbòbò wọn fún gbogbo ẹni tó bá gbé tó bá gbá ọ̀rọ̀ kìtàbù Allah tó gbá ọ̀rọ̀ Allah mú àti òjíṣẹ́ rẹ̀ ní gbogbo àwọn ọ̀rọ̀ tí ń bẹ ń bẹ wá sọ wá bò fil ti hadil manhaj tó ẹ̀ríri aláàní bisimilahi rahim aláàní wa àtẹ́símù bíi habulillahi jami'an wala tafarraqu aláàní ẹgbẹ́ ọkùn aláàmú ẹ̀ gbọ́dọ̀ fọ́nká ẹ̀ gbọ́dọ̀ túká o ẹ̀yẹ kan náà la gbọ́dọ̀ jẹ́ abẹ́ẹ̀rí kẹwàá wo tòní ayé tí ń sìn jísù náà ti wá pé gba àwa ara àwọn èèyàn kankan nínú ẹgbẹ́ nínú ẹgbẹ́ nínú ìjọ wọ́n sì ń kílè mú súnà àwọn kan sì ń dìfẹ́ǹdì wọn wàláhí eléyìí ò bá kìtàbù wà súnà mu aláàtúnṣe náà àyà mi ó ní fa inna aláni fa imma ya'tiyannakum minni hudan faman taba'a hudayya gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀lé ìmọ̀nà mi fala yadullu wala yashqa kò ní sọnù bẹ́ẹ̀ sì ni kò ní sórí ibú walidhalika sammu aw summu bil firqati nadiya torí dé yìí ni wọ́n fi ń pe àwọn sálàfù sọ́ọ̀lì ẹni tí bá ń bẹ lójú ọ̀nà wọn ni wọ́n fi ń pè wọ́n ní al firqatu الناجية أو جوتيولا لأن النبي شهد لهم بالنجاة حين أكبروا بافتراك الأمة إلى ثلاث وسبعين فرقة كلها في النار إلا واحدة تولي ينكو تولي بكيني النبي محمد جري النبي جري لهم بي ó jẹ́rìí ànàjáàtù lé wọn nígbà tá ànábì ń ṣe kí ni tó ń fún wọn ní ìròǹpa pé àlè ó mọ̀ òun ànábì wọ́n máa pín ìpín sì máa ṣẹlẹ̀ àkídà máa pín àwọn èèyàn pín sí seventy three ó ní kùlú àfìnà gbogbo ìpín láyé nínú Islam ọmọ náà gbogbo wọn ilà wàhídà ànábì ní àyàfẹ́ èèyàn kan ṣo péré àyàfẹ́ àwọn èèyàn kan ṣo ni wọn ní lọ náà wàhálà mẹ́sùn ilà àni àádálẹ̀ wàhídà nígbà tí wọ́n béèrè lọ́wọ́ ànábì nípa ìjọ kan tí ò ní bá wọn wọná ó ní iyàmẹ̀ká ní alẹ́ mísìlìmọ̀ àni àlẹ́ ìlìyàwó mọ́ wa sahabi ànábì ní àwọn tó já sí pé orí ibi tèmi ànábì dúró sí àtàwọn sàábì mi làwọn náà dúró sí ni láàfin sọ fún yín pé tọ gbogbo yẹn àfáà tẹ̀ ń pariwo súnà súnà sálàfù sálàfù lónìí ṣé báwọn sàábì ṣe gbọ́ yé ṣé ohun táwọn sàábì ń ṣe ṣé ohun táwọn sàábì dúró sí ṣé bẹ̀lẹ̀ dúró sí ṣébi tí ànábì dúró sí táwọn sàábì rẹ̀ dúró sí ṣé bẹ̀lẹ̀ dúró sí ǹjẹ́ àwọn sàábì ànábì a máa bọ́ níbí díà ṣe bí ǹjẹ́ àwọn sàábì ànábì a máa defend oníbídíà ǹjẹ́ àwọn sàábì ànábì a máa a máa list dáadáa mú oníbídíà tá a fi wá ráwọn kan lónìí wá nìyẹn bídíà ni wọ́n ń ṣe ṣùgbọ́n torí àwọn náà ń gbìyànjú wọ́n ń try gan ṣùgbọ́n àwọn bídíà tí wọ́n ń ṣe òun ni ò jẹ́ kí gbìyànjú yín yọ subhanallah àwọn kan tá à ń gbọ́ láwùjọ lónìí nìyẹn àmọ́ àwọn táwọn ń ṣe sálàfù lónìí àwọn náà ń ṣe súnà àwọn ni wọ́n máa pe ẹlẹ́gbẹ́ ẹlẹ́bọ oníjàlábí wọ́n sì máa pe mọ́dà wọn á ní bọ̀dá mi lágbájá kì í sì ń ṣe ọmọ bàbá rẹ̀ o kì í ṣe ọmọ ìyá rẹ̀ ara wọn tí wọ́n ń ní bídíà lé àwọn ni wọ́n embrace ó ń bídíà ni wọ́n embrace ẹlẹ́bọ kò bá mọ́nájú sálàfì mu àwọn sàábì ànẹ́bí wọn a máa ṣàlàyé bídíà wọn a máa fojú aṣẹ́ bí wọn wọn a sì máa dárúkọ wọn a sì máa sọ̀dájú èèyàn èmi ló dé lónìí kò sí dájọ́ mọ́nú ẹ̀sìn wọ́n ti wá sọ ká sọ ìdájọ́ ẹni tó bá ṣe ẹni tó ta kẹ̀sìn wọ́n ti wá sọ di láì fi débi pé ẹni bá fi lè sọ ìdájọ́ èèyàn kan pé ẹni yìí ń ṣe bídíà àwa sọ fún kò wá gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe kí ni o ni wọ́n wá orúkọ fún un tábàlọ̀ owó tíra yìí akíkọ̀tò lẹ́mẹ́ni àti sẹ́lẹ̀f wàhájà tìlẹ̀ ọmọ àsáàmà èlé ìfìnìjà àtìyà wàǹtí sọ́ọ̀rìyà alẹ́ àdáhìyà fadila ti sheik ah, al'alama dr soli fawzan bin fawzan afisahullah àwọn ni wọ́n ṣe kíní yìí wa rajahahu fadila ti sheik al'alama dr rabi' bin hadi al-madkhali tó ẹni tó ṣe tíra náà àwọn tó ṣe tẹ̀gídé mu tíra yẹn ni sheik soli fawzan sheik rabi' ẹni tó kọ́ ganan pè ní abdullahi bin soli fake al-qasimi as-sufairi tó nígbà tá a fa ń sọ̀rọ̀ nípa ah, ohun tó ń jẹ́ mẹ́ni àjẹsálàfù gàgàgà fún ara rẹ̀ pé gbogbo yín tẹ́lẹ̀ ń ṣe súnà tẹ́ ń pariwo súnà yìí ìjẹ́ dúró síbi táwọn nẹ́bí dúró sí pẹ̀lú àwọn sàábí kí kálukú náà máa ṣe kí ni o kó máa bèè lọ́wọ́ ara rẹ̀ torí pé ẹ bá lọ wo first chapter mọ̀tàfà wa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ mani ajì salaf ó ní innal mani ó wà imtidadu li sabili al-anbiya wal-mursalin منذ أن أمر الله للجن والإنس بعبادته كما قال تعالى والذي الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور أوني يريم من أجل السلف هو امتداد لسبيل الأنبياء أوني كي يسبرد جونا والنبي والمرسلين أري كي جلال ما باوا منذ أن أمر الله أري منذ أن أمر الله الجن والإنس láti ìgbà tá a láti pàṣẹ fáwọn àlùjọ̀nù àti àwọn èèyàn kọ́ máa sin òun afáàsìn mọ́ àyà tí mo kà lẹ́ẹ̀kan ọmọ wa ó ní fa inna Allaha ta'ala khalaqa Adama wa zawjatahu wa awjadaha fil janna wa awsahuma ittibaran wa ibtilaa eh, bi adami bi adami al-akli min shajaratin fil janna wa azaraha wa azarahuma min ta'ati shaytan walakin shaytan azalahuma wa dallahuma bi gururi hatta akala minha fakanati natijatu an àbátọ̀ ah, ilal abdi qala ta'ala afáṣà ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ tí ó pọ̀ ń bẹ̀ lọ ó lọ́ọ́ mú gbèsè ayé wa jáde afáyé lọ́ọ́ mọ́rọ̀ wa láti ìpìlẹ̀ wa baba wa ádámà àti ìyá wa àwa àtàwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ ní àtìgbà náà àyà wa pọ̀ kan tá a fa àmú wa o ó máa wáyà wá níbi tí aláàṣẹ kí ni ti ń ṣàlàyé ọ̀rọ̀ nípa bala wa ádámà àti ìyá wa àwa níbẹ̀ kọ́ ni wọ́n lọ kò sí àsìkò fọ́nífà àkọ́ra bizambihima wàsítẹ́gìfà rọ̀báhùmá وتاب إليه فتاب الله تعالى عليهما وأبتهما في الأرض على سن وسوريله قال أتم أيا إرينا أموا تبلا وتراي نتموا عن لمبه ونسمى أوجد الله تعالى من صلبهما ذريتهما وأخذ عليهم العادة وهم في زور أبيهم آدم في زور آبائهم أن يعبدوا الله وحده لا شريك له وأنه خلقهم لذلك afatara ohun àléhí ọ̀kọ́lọ̀ ta'ala ó wá mọ̀rọ̀ wá pé babaláwa ádámà ìgbà tá à ń bẹ níbàdí baba ńlá wa láti gbépinnu pẹ̀lú Allah láti méèkì oath láti méèkì oath of allegiance pẹ̀lú Allah pé ńkọ́ àní ṣe nǹkan míì àní sinlùmí lẹ́yìn Allah àní sọ tó yẹ against Allah a sì ní òrò lẹ́kàn ohun tá a làbá a máa ṣe ohun ni a máa ṣe tọ wàhálà lọ sí chapter ẹlẹ́ẹ̀kejì ní alifọ́sílù ní nígbà tá a fa ń sọ̀rọ̀ nípa marahilul manhaj salaf pé level position wo gan tiẹ̀ ní position manhaj salaf gan ó ní fa ó ní kọ́ yẹ kó nulẹ̀ kàlámù awla hadha la ansor la yẹn tọ́bi kó ala manhaj salaf min aisu uwa kamanhaj li anna manhaj salafiyya ẹ̀rọ̀jọ́ náà salaf manhajun rabbani ojú ọ̀nà Allah ni tààlà ìyọnu sí ni tó mọ̀ kàn gani kọ́ akẹ́mọ́lá Allahu bíbọn sátì rasul Allah ti complete ẹ̀ pẹ̀lú gbà nẹ́bí dìde sallallahu alayhi wa sallam wa ma mata sallallahu alayhi wa sallam illa wa qad akmala Allahu bihi dina anabi ò sì wá kú àyàfi pé kí ni aláṣekí aláàmú anabi parí iṣẹ́ kò ṣẹ́kù mọ́ ó sì mú ẹ̀rí yẹn náà wá nínú alukur'ani nínú suratul Maida àyà ẹlẹ́kẹta ó wá ní falmanaju salaf ẹ̀rọjọ́ ọ̀nà àwọn salaf ni leza fikirotan man wada albashar kì í ṣojú ọ̀nà ìròrí kan tọ́mọ èèyàn gbé kalẹ̀ tó já sí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́lẹ̀ ń ṣe dáwà sálàfù lónìí ó dífíkọ́ọ̀tì fún yín ẹ ti wá brainwash àwọn èèyàn débi pé gbogbo nǹkan tẹ́ ní ò dánú ẹ̀sìn kò kọ̀dá lásán ni kò ní ìdájọ́ nú ẹ̀sìn wàláhì ẹlòmíràn ní kíní yóò da ẹ bá wá béèrè pé ẹ tí ẹ bá wá ṣe ń kọ́ ó parí àwa amúnà lọ mẹ́nájò sálàfù kì í ṣe ìròrí gbogbo ẹ̀yin àfáà tẹ́ ẹ máa ń sàwọn ọ̀dájọ́ àwọn nǹkan míì ọ̀rọ̀ ọ̀run ni àlọ́lá ni ọ̀pọ̀lọpọ̀ yóò ní ẹ kò sí ìmọ̀ kò sí ìmọ̀ yẹn fẹ́ máa dárúkọ ilé ẹ̀ kankan lẹ́yìn kankan ni ẹ̀wòrú bàbá ẹ̀wòrú bàbá tá a ṣàlàyé ẹ̀tẹ́ lánàá yẹn ní ìsìn àbáyé nǹkan kan òye nínú ẹ̀sìn náà sì lóun takọ̀ àwọn ní sufi òun takọ̀ ẹ̀yẹ́ káwọn yẹn náà ojú ọ̀nà ànùná wà ṣùgbọ́n òun fún ara ẹ̀ gan onímọ̀ nípa ẹ̀sìn nǹkan kan òye falimani ajo salaf ojú ọ̀nà Eh, ó ní manhaju salaf ń kọ́ leiza fikratan man wada al-bashar kò ń ṣojú ọ̀nà kì í ṣe ìròrí tọ́yìn ọmọ èèyàn gbé kalẹ̀ o tàtàtọ́ wa rùmọ́ àtàtọ́ tafkir tí wọ́n ń fò tí ń róòlù pẹ̀lú kíni o pẹ̀lú ìròrí lásán ojú ọ̀nà ànábì òun ṣe báwọn wọ́n tẹ̀jìdì àti ìmáa dáwọn nǹkan tuntun tuntun kalẹ̀ pẹ̀lú agbáyé lásán kàṣá ìrìlẹ̀ àfòkáàrì gẹ́gẹ́ bí àwọn ìròrí tó kù àwọn ìròrí tó kù táwọn èèyàn fi ń dá sínú ẹ̀sìn wọn wàlẹ̀ àkọ́yèd àtàwọn principles ilé tó kúdẹ̀ káàtó alẹ́tì ìyàmọ̀ wàdà àlùbáṣàrò kẹ́kọ̀ọ́ mi èèyàn ń dá kalẹ̀ wọn náà ju sálàfò kì í ṣe bẹ́ẹ̀ fatamarra alamara hilin ẹ̀rí tí wọ́n rìn lórí kíni o lórí mọ́nyálà kan mọ̀rẹ́hálà tó ta àṣìṣ mọ́nyálà ti pilẹ̀ súnmọ́ mẹ́rẹ́ alẹ́ tó ń tó tó wá dùn tó wá ń fọ́ká súnmà mọ́nìlá tún tẹ̀tí wíìrì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ iná lè mẹ́ni ajá sàlàfí yá mẹ́ni ajá rọ̀bà ní ojú ọ̀nà àwọn sàlàf ojú ọ̀nà Allah ni ìtẹ̀lé Allah ni kámilun bí kamali dín tí ó sì kọ̀mplíìtì pẹ̀lú ní kọ̀mplíìtì ẹ̀sìn láyà àtàjù ilẹ̀ díàdà kò ní bùkátà lọ síbi kó lékún lọ́dọ̀ anybody a ò tẹ̀tí wíìrì àbí kí ni o kẹwàá dráàgì lọ́dọ̀ èèyàn wàlà hajjatun láwòfin akadhi min al-adyani al-ukra mọ́nájú sálàfò ní bùkátà lọ sí pé kí ni o àwọn àṣẹ̀ṣẹ̀ wá lọ ń múnú àwọn nǹkan ẹ̀sìn tó kù táwọn ẹlẹ́sìn míì ń ṣe ẹlẹ́sìn míì ń ṣe kò ní bùkátà sí ibi ohun táwọn ẹlòmíín ń pè lẹ́sìn pé ọ̀dọ̀ àwọn yẹ̀wúdí láti lọ mú nǹkan yẹn wá a gbọ́dọ̀ rí sísítẹ̀mù kẹfìrí nínú sísítẹ̀mù ẹ̀sìn mẹ́ńtálítì kẹfìrí gbọ́dọ̀ sí mẹ́ńtálítì ẹni tó lóun ṣe súnà ànábì aw ilà sàkọ̀fà ti àjìnàbí yà min falsafa ti yunaniya min falsafati al-yunan aw ilmi al-kalam wal-mantiq ká máa dragi kí ẹ máa níyẹn àwọn civilization ni àbí ibi philosophy ni àbí ibi kíni o ilmi al ni wal-mantiq àbí àwọn onímọ̀ntìk àwọn geographiya. manhajú sálàfù ń lọ sí jákò kọjá bẹ́ẹ̀ gbogbo ohun tọ́pọ̀lọpọ̀ yín tẹ̀ ń pè lẹ́sìn lẹ́nìí ẹ lọ bẹ̀rù Allah gbogbo ohun tẹ̀ ń mú mọ́ kò máa lọ bẹ́ẹ̀ káàfáà sunna àtàfáà tàkìdá rẹ̀ ò dáa kọ́ máa jẹ best friend yìí kẹ máa dì mọ́ra yín kẹ máa so mọ́ra yín ẹ̀yin gbà tẹ́ mọ̀ pé kò sí lórí ojú ọ̀nà tó tọ́ ẹ̀ ṣe ń so mọ́ gbà tẹ́ pàdé ẹ̀ tẹ́ fi wá padà sílé tán tẹ́ wá fi ń sọ nǹkan míì à ẹni tẹ́ ẹ bá ní òdánù ẹ̀sìn ẹ̀ fi kàn lójú ni kódà gan ìjọkógẹ ò ní pa yín pọ̀ òun gan mọ̀ pé ni yóò gba tèmi kò sì sóhun tí ò fi gba tèmi kọjá pé ni ẹ̀sìn ni kì í ṣọ̀rọ̀ ayé ẹ̀rí fakọdé àwọn àdìsí tí wàá pọ̀ gan tí àáfàá ní mú wá tí ò sásìkò fún mi àti máa ka ibẹ̀ ẹja wa lọ sínú báwo làwọn sálàfù gan ṣe máa ń ṣe nípa pé ẹni tágídá rẹ̀ ò bá dáa àbẹni tí ń sọ ohun tí ò dáa tí ń kọ ohun tí ò dáa tí ń ṣe ohun tí ò dáa báwo ni wọ́n ṣe ń bá a lò tó láwọn kan ní pé yẹn kẹ́ máa dárúkọ èèyàn kẹ́ máa sọdájọ́ àwọn èèyàn kẹ́ máa sọ kókó mọ́ àwọn èèyàn àwọn kan lábòsí ni àwọn kan láburú ni àwọn kan ní ẹ fi ń ni àwọn kan ní ẹ fi ń pín àlèwọ́ mẹ́ ni àwọn kan ní yẹn kò sẹ́ni kan tó dáa nù yín ẹ̀yin nìkan náà lẹ wá dáa àwọn àfa wa ṣe tíra yìí wọ́n pè ní ṣẹ̀rẹ̀ ẹ̀yà tùdùnú sí والزجر وتعذيب من دعاة الجهل وتهذب وتلبيس وتجريب لأبي عبد الرحمن يا بن علي العجوري àwọn wọn ṣe tíra yìí lórí àwọn tí wọn máa ń sọ pé kí ni o ẹyẹ sọdájú èèyàn ẹyẹ sọwọkùnmú èèyàn ẹyẹ kàfárẹ èèyàn ẹyẹ bàdá èèyàn kíní kan àwọn akọtíra yìí pé eléyìí ni nàìjíríà fún gbogbo àwọn aláìmọ̀ kan àwọn ẹlẹ́gbẹ́ àwọn tí wọ́n ń tan àlèwò mọ̀ àwọn àfáà wọn ṣe tíra yẹn ayàlẹ kùránì pọ̀ hadisi pọ̀ èmi kàn fẹ́ mú láti ibi díẹ̀ ni kádàrúkọ èèyàn nínú ẹ̀sìn tó bá ṣe ohun tó kù díẹ̀ káàtó súnà nẹ́bì ni àwọn àfáà list orúkọ àwọn èèyàn bàjẹ́ tó pọ̀ díẹ̀ nínú tíra yìí pé gbogbo àwọn eléyìí yóò ẹni bú ni wọ́n àwọn alágbàákọ àkídà ni wọ́n tálẹ̀ ó mọ̀ sí máa jìnà sí wọn tí ò bá bẹ́sìn mu ni àwọn àfáà wa kó wa tó wá pọ̀ tó báyìí lẹ́yìn tí wọ́n mọ àwọn àdìsí ànábì wa tán táwọn sàábí ṣe kí ni o tí wọ́n ń dájọ́ àwọn èèyàn lọ ń sáré sọ díẹ̀ ńbẹ̀ kẹ́yìn náà lọ wá tíra yìí fúnra yín wọ́n gbé láti ibi ṣubu atun limobutẹ́dìá ṣubu atun limobutẹ́dìá wàlẹ̀jà ìlín ìrújú ìrújú àwọn oníbídíà àtàwọn aláìmọ̀kan ìrújú àwọn oníbídíà àti àwọn aláìmọ̀kan tí ó máa ní pé yẹn ẹyẹ jàrọ èèyàn ẹyẹ dárúkọ àwọn èèyàn ẹnìkan dókítọ̀ ni ẹ sì ń lo owó fún dókítọ̀ ẹ sì dókítọ̀ oníbídíà nìfà ẹ̀ ń lo owó fún pòfẹ́sọ̀ oníbídíà ni nítorí pé ohun tẹ́yìn sọ fún wọn ẹ̀yin lẹ pè wọ́n ní ìkìwání ẹ̀yin lẹ pè wọ́n ní igbá ẹ̀yin lẹ pè wọ́n láwo oríṣiríṣi dírámà ti pọ̀ nílẹ̀ Yorùbá mùsíbà àtàìmámọ̀ wọn ara ẹni tí Yorùbá ní àtúgbè e débi ẹ̀sìn náà Allahu akbar àwọn tẹ́ ẹ̀ bá láìkì nìkan lọ́tẹ́ ẹ̀sìn àwọn tẹ́ ẹ bá fẹ́ràn tó máa ń ṣe nǹkan tó tako tẹ̀sìn gan wọ́n á tún máa wà ẹ̀ tún máa dìfẹ́ǹdì wọn àwọn àfààní ọ̀nà ìnà lè jára ha ká dàrọ̀ ha èèyàn pẹ́ni báyìí oní bídíà ni ẹni báyìí ẹni rọ́ ni ẹni báyìí aláburú ni ẹni báyìí ẹ jìnà sí ẹni báyìí akéda rẹ̀ ò da ẹni báyìí ń bá wọn bídíà ṣe kẹ́ẹ̀rì fújú èèyàn wọn ni yòó tábàrò gí ìbà tán yòó tábàrò gí ìbà àwọn àwọn máa rò pọ́rọ́ ẹ̀yìn ni àwọn kan ní ọ̀rọ̀ ẹ̀yìn ni wàrúbàmọ̀ stadalla ba'dhum bima rawa olè muslim fi sahihi nígbà míì gan àwọn èèyàn kan ní àhá ṣe bẹ́ẹ̀ ń bẹ́ náà àdìsá nẹ́bì tá nẹ́bì ní kẹ́yìn máa sọ̀rọ̀ yẹn lẹ́yìn gẹ́gẹ́ bí bàbá dárù bàbá dárù àfa dárù ń titi ẹ̀ wọ́n á ní ẹ máa sọ̀rọ̀ yẹn lẹ́yìn ẹ máa jẹnu àwọn ẹ máa jẹnu yẹn lẹ́yìn ẹ mọ̀ pé kí yẹn máa ń sọ̀rọ̀ yẹn lẹ́yìn nígbà tí yẹn ṣe kí nígbà tí yẹn ń jẹun ọmọ ìyá rẹ̀ láàyè ni àwọn wá yá àwọn àdìsí eh, Muslim tí Abu Huraira gbà wá ó sọ fún wa pé anábì wọn sọ fún wa pé anábì ní atadiruna mal ghiba ǹjẹ́ ẹ tí wọ́n ń pè lọ́rọ̀ ẹ̀yìn kọlu Allah wa rasulahu a'lam àwọn sábẹ́ ní náà ni wọ́n mọ̀ ju kọ́ọ̀là zikiruka akhaka bima yakra kó o máa dárúkọ ọmọ ya rẹ pẹ̀lú nǹkan tí ó fẹ́ nǹkan tó nǹkan tó mọ̀ tó bá gbọ́ yóò bá nu jẹ́ kó máa sọ lẹ́yìn rẹ̀ gíbà ni kíìlà àwọn sábẹ́ wa lọ́wọ́ ànábì pé afara aita nǹkan nàfi hákìmá ah, àkúlò wà nábì báwo ló ṣe rí i sí tó bá já sí pé nǹkan tí mo bá ń sọ ibà ń bẹ lára ẹni tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ ń kọ́ ọmọ ìyá mi mùsùlùmí tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ yẹn tí nǹkan tí n bá ń sọ bá ń bẹ lára ẹ̀ ń kọ́ àbẹ́rẹ́ nǹkan kọ́ọ̀là nǹkan nàfíhì ẹ̀gbìn ni tí nǹkan tó o bá ń sọ yẹn bá ń bẹ lára ẹ̀ lóòótọ́ tó bá ṣe lóòótọ́ mẹ́tẹ̀kú olùfakọ̀dé ó ti sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn náà nù tọ́ wáyé làmì yẹ́kùn fi yìí mẹ́tẹ̀ kú fakọ̀dìbò tàwù tí nǹkan tó ń sọ ń pa èèyàn bá ń bẹ lára ẹ̀ tó lọ sọ lẹ́yìn tó parọ́ mọ́ ó ti sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn náà nù tí nǹkan yóò bá wá sí lára rẹ̀ tó bá wá lọ́ọ́ lé ẹmọ tó sọ lẹ́yìn àbú náà ni ó ṣe fún un àwọn oníbídíà àwọn onírújú wọ́n máa ń lo àdíìsì yìí pé ẹ̀yin máa wádìí èèyàn ẹ̀ máa ń sọ̀rọ̀ èèyàn tọ́ fáwọn sọ fún wa kó ní wàhálà ha ṣubú wa bánà kàlẹ́ máa bakir ibn hamadi aisu yakul ọ̀rọ̀ yìí náà ni onírúurú kan ni eh, eh, ni ó mọ lòun náà ń sọ ẹnìkan kọ́ lórin ó fi ṣe ìrújú tọ́ àwọn afáwa ni pé tọ́ fàjàwáàbù fàdìjàwáàbù and as ìṣubọ̀à èsì táwọn wà fún ẹni tó bá ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí ni pé kí ni o ó ní anna hadith rasulillahi sallallahu alaihi wasallam hakun wa bihi naqul hadith anabi tó kàí lóòótọ́ náà ni òun làwọn náà sì nsọ sọ wàlàkínàkùn ṣùgbọ́n yìí tẹ́ ń sọ pàdísì yìí ní káyé máa sọ̀rọ̀ yẹn lẹ́yìn káyé máa sọ̀dájú èèyàn máa èèyàn kiri àkìtàtùn fìfà mihì ẹ ti ṣe àṣìṣe níbi àgbọ́yé àdísì yìí kò yé yín. o ṣe eré ká ha èèyàn ká rìfútù èèyàn kẹ kọ̀ndẹ́mù èèyàn kẹ lébẹ́lì èèyàn kẹ dúró jẹ́ lẹ́yìn ni àbí lójú pẹ̀lú nǹkan tó mọ̀kútà fàlẹ́járíwò lè mọ̀táàjù ilé yìí járíwò tá a fẹ́ léèzà mi ń bá abilẹ̀ gíba kì í ṣe níbi agbọ́nrin pé yẹn ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ẹ̀rí bali mi ń bá abin nasiha ibi agbọ́nrin pa àfi ń ṣe nasiha ni wàzábì anidin àfi dìfẹ́ǹdì ẹ̀sìn ni kó lọ́dọ̀ àwọn aládàáwò wàkọ̀rọ̀ rọ́wà Bukhari wa Muslim fi sọ̀hìhì ìmà an Jarir ibn Abdullah ìmọ̀ ó ń bẹ nínú Bukhari àti Muslim àtọ̀dọ̀ Jarir ibn Abdullah anna òkọ tó ní bayatu Rasulallahi sallallahu alayhi wa sallam ala iqamati salat wa ita izakat wa nusi li kulli muslim àwọn amọ̀ àwọn ẹ̀rí wa tó pọ̀ lọ bẹ́ẹ̀ yẹn tó pọ̀ gan-an ẹ wà lọ́wọ́ àwọn ẹ̀rí tó pọ̀ tó yẹ gẹ́yìn sí irú àwọn kan mò ń mánéjì àsìkò mi fẹ́ kí àsìkò ṣèkí tó bá rá àwọn àdìsí yẹn tó pọ̀ tán ẹ wà lóríṣiríṣi àwọn àwọn ọ̀rọ̀ àwọn sàábí náà eléyìí tí òun náà pọ̀ buhaya táwọn sàábí ń kọ́ tí so wọ́n wá rí ìfúrútù gbogbo àwọn tí máa ń sọ ọ̀rọ̀ tó kù díẹ̀ káàtó yẹn ẹ yẹ kí n fún wa ní eléyìí tá a sáré nídìí ní ìsìn yìí náà kí tíra tí mo ju èèyàn kọ káwọn náà lọ wà شرعية النصح والضجر وتعذير من دهاة الجهل وتعذب وتلبيس وتجريد tó báàdù ma jaha fi salaf mina jari tó díẹ̀ nínú àwọn tó wá dá àwọn sàábì ànábì níbi ká jàrọ èèyàn ká kọ̀ndẹ́mù èèyàn ká lálàṣẹ èèyàn lórí ohun tí wọ́n ṣe tí ò dá rawa al-Bukhari fi sahihi imam Bukhari mo wá nínú Bukhari tíra rẹ̀ an Sa'id ibn Jubayr Sa'id ibn Jubayr qala ẹ̀rí lẹ́yìn kan ṣe kíni o òun sọ pé ó ní kúlù tó lè ibùnà Abbas ó ní mo sọ fún Abdullahi ibùnà Abbas sàábé ni ó ní mo sọ fún un pé náwó fa alìbìkálí arákùnrin kan bẹ tí wọ́n ń pè náwó fa alìbìkálí yẹ́zi amu anna Musa sọ ibùlẹ̀ xidiri lẹ́yìísà òwà Musa sọ ibùbani Israel ó ní náwó fa alìbìkálí sọ pé anabi Musa tó bá kídírù ṣe ìrìn àjò ó ní kò ń ṣe kò ń ṣe Musa bani Israel járe ẹ̀wọ̀n bí yẹn ṣe fi philosophy ó fi daniel kùrán nínú láàfin ń sọ fún wa pé ìjà gbà kìdá yìí àkìdá tí wọn náà ò tí ì gbọ́yé tí ò yẹ ha alahagba mùsùlùmí ò mọ tàwíìdì fà àìtí yẹ tí ò tí ì yẹ nì ló fi ń rí àwọn àdájọ́ míì tó bá ṣe lórí èèyàn ló fi ń rí bí àṣejù ló fi ń rí bíi pé hàá kí ló wáá ṣe torí pé kọ rẹ tó kéré ni wọn kọ tiẹ̀ sọ fábùlá ìbùnà àbáàsì ni o nígbẹ́ náà fàlì bìkálí ní kídírù tó ná kídírù tá a láàánú bá musa ṣe ìrìn àjò kì í ṣe musa ànábì kì í ṣe musa àbáni sọ̀rọ̀ èdè jàre he wàláyé làzim lẹ́sẹ̀kẹsẹ̀ fà lẹ́sẹ̀kẹsẹ̀ immediately fàkọ́lá ibn abbas ibn abbas bá sọ pé oníkàgbàbà àdúgbò la ọ̀tá àlá yẹn ti parọ́ tí wọ́n bá sì fi lè pèèyàn ní ọ̀tá àlá wọ́n pè é ń kèfèrí nìyẹn nínú sẹ́rí tó bá fi lè pẹ́ ń kéfì tó dáná anábì ní mọ̀nkọ́lá lè àkíyè ya káàfìr aw ya àdúwàlá inú kó pẹ̀lú àdúwàlá ẹ̀rọ kó pẹ̀lú ní kéfì the same thing náà ló pé lẹ́sẹ̀kẹsẹ̀ ní Abdullahi ibn Abbas ní kádàbà àdúwàlá ọ̀tá àláàyàn parọ́ kò tí ẹ sọ pé yẹn ó sọ bẹ́ẹ̀ kẹ̀ kíní kan èyí tá a wá ń rí lọ́dọ̀ wa ní ìsìn tó já sí pé àwọn èèyàn ń sọ ohun tó kù díẹ̀ káàtó wà láàyè arí nínú àwọn alágbàákò tọ́lọ́wọ́n náà ń ṣe súnà wọ́n sì tún yin ènìyàn wọ́n tún ń pè láàfáà ìsìn ẹ̀wọ̀ bírú mùdúró mọ́ríkàsì lápòjúwe bó ṣe bú sàábé tó bó ṣe kọ̀ǹdẹ́mù àdìsí tó tó kọ̀ǹdẹ́mù mọ̀háríà kọ̀ǹdẹ́mù àbúwòrérà kọ̀ǹdẹ́mù àwọn àdìsí twist àwọn àdìsí ó tún mẹ́nu bà àwọn àfáà aládìsí yẹn tó di pé wọ́n tún kọ àdìsí àwa rí nínú àwọn èèyàn kan àwọn aláwọ̀ náà ń ṣe súnà nífa o wọ́n sì tún ń perú yẹn ní ṣéwù wọ́n ń pè é mùdírù wọ́n tún ń ṣàdúrà fún wọ́n tún fẹ́ láwọn náà fẹ́ lọ́ọ́ bẹ̀ẹ́ ṣáwọn sàábì ànábì á wà láyé gbogbo ohun tẹ́ ṣe wọn ti ní pa ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́lẹ̀ ṣe wá àti sún náà lẹ́sẹ̀kẹsẹ̀ ní abdullahi ibùnà abbas pé ó pè ní ọ̀tá àlà hadasani abi ibn kaab wàtàkàlà hadith bijamaha mímì ẹlẹ́ẹ̀kejì e, e, ẹlẹ́ẹ̀kejì báwọn sàábì ànábì wọn a máa lébẹ́lì èèyàn abana bin abi iyash al-zahid abi iyash ṣàlàyé fún wa qala ṣùnbà ó ní ṣùnbà sọ fún wa pé lan ashriba min bawli himari hatta arwi ó ní ṣe rí ó ní kóun mú ìtọ̀ ràkúnmí òun kí n gbé kesábẹ́ ràkúnmí báyìí kó tọ̀ sí kí n mú kí n yó kí n má kí n má ahabu ilayya min an akula hadasana abanu bin abi iyash ó ní Allahu Akbar ó ní òun fẹ́ ẹ púpọ̀ ó tẹ́ mi lọ́rùn ju kí n wá la ẹnu mi kí n wá ní àbánubóni àbí ìyẹn àṣẹ sọ báyìí àbánubóni àbí ìyẹn àṣẹ yìí azahid yìí èèyàn kan ní o tí wọ́n tún wọ́n pé àáfà ńlá ni èèyàn ńlá ni kíní kan ni àwọn àáfà ẹ̀sìn àwọn tábìyìn tábìyìn àwọn tí wọ́n ń dìfẹ́ǹdì ẹ̀sìn nítorí àkídẹ́ni ni àti ohun tẹ́ni ìyẹn jẹ́ ó ní kí n gbé ke sábẹ́ ràkúnmí mi kó tọ̀ sí kí n mú ìtọ̀ ràkúnmí kí n yó ó tẹ́ mi lọ́rùn ju kí n wá la ẹnu mi yìí kí n máa sọ fún kí n máa sọ pé àbáànù bóni ẹ̀yìn àṣì ó sọ báyìí ó bá wa sọ̀rọ̀ àbó sọ báyìí pé wàkọ́ọ̀lá ṣùgbọ́n àìdọ̀n ṣùgbọ́n àti sọ pé hey Allahu Akbar ṣùgbọ́n àfa àgbà ni káì àwọn eléyìí ó tún ní ó ní làánì yẹ́zìnì rọ́jùlùn ó ní kéèyàn kan lọ́ọ́ ṣe zìnà kéèyàn kan lọ́ọ́ ṣe zìnà khayrun min an yarwiya an aba ó lóore púpọ̀ ju kó lóun fẹ́ lọ́ọ́ gba ọ̀rọ̀ ẹ̀sìn wá lọ́dọ̀ aba ṣe é mọ̀kálá burú lẹ́nu yẹn nu ẹwà àwọn àfáìsìn torí pé bí ẹ bá lọ́ọ́ ṣe zìnà lápèjúwe ní ìsìn ẹ̀ṣẹ̀ ló kó sí kò kó sínú bídíà kò kó sínú ṣíríkù àbúrò yín máa ń ti yé yín báyìí ní ìsìn báyìí wọn ń pè yẹn ń ṣùgbọ́n àbáni ni ọ̀rọ̀ tiẹ̀ ti kọjá ẹ̀ṣẹ̀ ó ní kíyàn lọ kíyàn lọ ọ̀tá kó lọ ṣe zìnà lásán ó lóore ju kíyàn lọ ọ̀dọ̀ haban bóni ìyáàj kó lóun fẹ́ lọ gba ọ̀rọ̀ ẹ̀sìn wa lọ. káwá wo gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ pè láàfáà súnà nílẹ̀ Yorùbá yìí tí wọ́n ń bó ní bídíà ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn oníbídíà ni wọ́n ń pè wọ́n ní wáàsí o gbogbo àwọn àǹfààní tẹ̀yìn rí kéṣẹ́ tí wọ́n káàkiri tó pọ̀ gan-an tó pọ̀ káàkiri yẹn àwọn ẹlẹ́gbẹ́ ní pé wọ́n wà síjù àwọn ẹlẹ́gbẹ́ bíi mss bíi zala bíi àwọn jọ̀mọ́ nǹkan lọ́kùnrin àwọn jọ àwọn ni wọ́n ń pè wọ́n lọ́pọ̀lọpọ̀ wọn ní wàásí wọ́n á sì lọ ọbẹ̀ àwọn tó jásẹ́ pẹ́lẹ́gbẹ́ ni wọ́n tàháwùnù tàdọ́mùnù kankan àfáà súnà ẹ̀sìn yìnyín wọn àwọn tó lóun kílè mu súnà ẹ̀sìn yìnyín wọn ẹwọ Yorùbá subhanallah ọgbà wọn láwọn ń ṣe súnà súnà súnà súnà súnà yìí yóò wàláàyè wọ́n ń bá wọn ní bídíà ṣe lábẹ́lẹ̀ wọ́n ń bó ní bídíà ṣe lábẹ́lẹ̀ ẹ̀ tí ì mọ̀ ni. njọ́ tá a ṣe bá wa tú ní gbangba wọ́n á tún wá wá excuse kan wọ́n á fẹ́ fi defend ara wọn. ẹ wo báwọn sàábẹ́ ànẹ́bì ṣe ń sọ̀dájú àwọn èèyàn ẹ wo báwọn àfa ẹ̀sìn bí wọ́n ṣe ń jìnnà sáwọn èèyàn tí wọ́n ń sọ aburú ọtí ń bẹ lára àwọn èèyàn kankan tó yẹ pọ̀ táìsì ni wọ́n. tọ́ Ibrahim bin Hakam bin Dohir al-Kufi ṣàǹyù ni ibrahim tó náà kọ ṣíyà ni ṣìyànyù jálìd kọ́lá abu hatim kí ni abu hatim sọ ń pa rẹ̀ ó ní ka zaabu alágbàkó onírọ́ ni alágbàkó onírọ́ ni tẹ́ ẹ bá rà fáà kan lẹ yorùbá yìí ní ìsìn tí ń bá ń dì sí ìfàwọn èèyàn tẹ́yìn bá wá jáde tẹ́ ní àfa àdáàrú à aládánwò àfa ni o ẹlẹ́gbẹ́ burúkú ni ẹnu ẹ wá dùn tí ò dáa fó níbi ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ nínú ẹ̀sìn àwọn tánà àwọn náà ń ṣe súnà yẹn gan ni wọ́n máa takò yìí ẹ máa gbọ́ orídìí orídìí kíní kan ló ń pè báyẹn ẹ ń pè dọ òun lówó fún dókítọ dókítọ nítorí pé ó jẹ́ ìkọ áání nítorí pé ó jẹ́ kíní kan tẹbí líìgì kíní kan kan kan mọ́ni àjò sálàfù dánilẹ̀ yorùbá yìí òun dà tẹ́ ń ṣe àlàáhásábì báwọn sàábẹ́ ànábì ṣe ń ṣe kíkálukú lọ́ọ́ ṣẹ́ẹ̀kì ara rẹ̀ Ibrahim bin Abdullah bin Ammami As-San'ani an ammihi Abdurrazzaq qala Daraqutni mẹ́m Daraqutni fi kí ni o ó ní ẹni tẹ́ dárúkọ ní ìsìn yẹn o ó ní kí ni o ó ní kí ni ó ní ọ̀dà kazaabu ni abanlaku nírọ̀ ni Ibrahim bin Abi Yahya hadul ulama duafa ìkànnà àwọn àfa tí wọ́n lé ni qala qala Qatan ó ní kaldabu onírọ́ onírọ́ àfáà ni kọ́ra ibn ma'in kaldabu rọ̀fìdíyùn onírọ́ ni rọ̀fìdí tó wá ni ẹ wá àwọn àfáà tí wọ́n ń bẹ lójú ọ̀nà manhaju salaf bí wọ́n ṣe ń dárúkọ àìsàn tí ń bẹ lára àwọn èèyàn kankan tí wọ́n sì ń ju eré èèyàn tí wọ́n jẹ́ ẹ̀yin tilẹ̀ yorùbá ilé ẹ̀ lè sọ o ẹ̀yin ò ní sọ kódà kẹ́ ẹ sọ pé nìkan ń bó ní bídíà àfáà yẹn àwọn òde bídíà ni máa ń lọ ní bídíà ni máa ń bá ṣe wà láì ẹ̀ lè sọ. So ẹni tí bá tó wá ń sọ gan tó wá lọ ta yín ẹwà àwọn àfa sálàfù ẹnìkan náà wọ́n pè ní Ibrahim bun Nafi al-Halabi qala Abu Hatim Abu Hatim sọ pé kana yukadhibu katabutu aniwu a ìmọ̀ ń parọ́ o mo ti kọtíra ń pa rẹ̀ ẹ̀rí báwọn àfa ṣe ń expose àwọn àwọn tí àwọn tí wọ́n ní àjò wọn ò da àwọn tákìdá wọn ò da àwọn tí jásí pé ohun tí wọ́n sọ ò da àwọn àfa máa expose wọn púpọ̀ kọ́lé bá fi ṣọ́ àlè òun mọ̀ ṣùgbọ́n àwọn àfa àtàn láwọn ṣe súnà ilẹ̀ yorùbá bàbá ńlá kú nínú gbogbo wọn kálukú ń wówó wọn fẹ́ súnmọ́ àwọn àfa yẹn torí pé wọ́n ní connection àwọn ọmọdé àti jà àti pálapàla tán láwọn lọ́ọ̀kẹ́ onílẹ̀ lágbáwá tí wọ́n ní ẹ̀ka ṣe nínú ẹ̀sìn ẹ̀wẹ́ nìkan Ibrahim bun adiba kọ́lá Abu Hatim wàgẹ́rù Abu Hatim àtàwọn ẹlòmíì ní Ibrahim tí mo kà àti mo dárúkọ yìí o kazaabu onírọ́ ni wàkọ́dà ibn ma'in kadhabun khabisun onírọ́ ni onídọ̀tí èèyàn ni allah akbar ṣáàfà lè tẹ́nu gbọ́dọ̀ afa dárò kì í ṣe kadhabu ni kì í ṣe khabisu ni ẹni tí ń já sí pé ẹnu ẹ dùn síbi nǹkan tí ò lẹ́rìí ibrahim bun al-awas ibrahim bun al-awat kọ́lá asáájí imam asáájí ni ẹni tẹ́ dárúkọ yìí o kadhabu ni onírọ́ ni hamad bun ishaq bun ibrahim bun nabit bun sharit kọ́lá zabi mamu zabi ni la yahilu ihtijaj bihi kò tọ́ kíyàn máa fi ṣẹ̀rí kẹ́ máa mọ́rí lọ́dọ̀ rẹ̀ fa innahu kadhabu onírọ́ ni gbogbo ẹni tó bá ti ní kọ̀jẹ̀gbin kọ̀nàfin ẹ̀gbin kankan lára àwọn àfa ò kì í yà sọ́rọ̀ wọn débi tẹ́ máa wá bùkátà lọ́dọ̀ wọn níbi nǹkan ẹ̀sìn. hamad bin hamid abu salama asamarikandi ẹni tí mo dárúkọ fún yín nìsín náà ń kọ́ kọ́ọ̀lá ibnu tohir al-makdisi ibnu tohir al-makdisi ó ní kánà yukadhibu ẹni yìí a máa parọ́ o ẹni yìí ń kọ́ a máa parọ́ he ó di mẹ́wàá hamad bunu hasan bunu lukhosin bunu samun ati al-kufi ẹni tí mo dárúkọ fún yín ń kọ́ kọ́ọ̀lá ibnu hibban ibnu hibban ní kadhabu a bàbá ńlá kó o nírọ́ ni ẹlẹ́ẹ̀kejìlá hamad bunu khalil anawfali alukumeis alukum alukum alukumaisi ẹni yìí ń kọ́ kọ́ra ibnu abi hati ibnu abi hati mu ni kazabu ni hamad bin abi daud alikọ́di ẹni tí mo dárúkọ fún yìí imamu zabi ni jahamiyun bẹ̀rọ̀dìn kúlẹ̀mẹ̀rọ̀wà jahamiya ni alágbàkó ni gbogbo tí wọ́n gbà wọn báyà burú ni. ahmad bin abdullah aljawrobari ẹni yìí tí mo dárúkọ fún yìí kọ́lá ibn hibban ibn hibban ni dajalun mina dajajila allah akbar tí wọ́n bá lórí kẹ́límà yìí fún yàn ayé yẹn ti tanu pé dajalu ni mina dajajila aláburú ni kẹfìrí ni ẹni ẹbí ni ẹni òfò ni ẹni àdánwò ni ọba àwọn àfáà ṣe ń là mọ́lẹ̀ ẹ̀yin tilẹ̀ yorùbá ẹni ẹ má sọ̀dájú èèyàn ẹ má pèèyàn ní nǹkan kan kí kálukú máa sọ títí ẹ̀ ṣe ẹ̀ṣẹ̀ sínú wàkọ́là nẹ̀sáyé àwọn àfáà aládìsí fa àwọn Imamu Nasa'i àwọn Abu Dawud kankan máa ń dárúkọ kí máa ṣe àwọn àfa lẹ́ńlẹ̀ lẹ́ńlẹ̀ kí máa ṣe àwọn àfa tòsí Imamu Nasa'i àti dárúkú tì ní wọn ní ẹni tí mo dárúkọ fún wa pé Ahmadu yìí o ọ ní kadhaabu onírọ́ ni la hakim hakim ni ada kadhaabu na khabisun onírọ́ ni ẹni ẹ̀gbin onídọ̀tí èèyàn ni Ahmad bon Abdullah bon Muhammad bon Hasan alibikiri ẹni tí mo dárúkọ fún wa yìí ìmáàmù zahabi ó ní zaakada jaalun wáàdí olùkọ́sọ̀sọ̀ lẹ́tì lámtẹ̀kùn kọ́tùn ẹni bí ni aláburú ni ẹni tí ń bẹ lórí ilẹ̀ tí ń dá nǹkan tó ń sọ àwọn nǹkan tí ò sí nínú ẹ̀sìn ni àwọn ọ̀tàn àwọn ọ̀rọ̀ àgbákò kẹ́nu rẹ̀ tí ó máa lẹ̀ mẹ́sìn ẹlẹ́ẹ̀kẹ́ sixteen hamad bin abdullah bin suleiman bin abiléhùnlá alimaari ẹni tí mo dárúkọ fún wa yìí ìmáàmù Zahabi ó ní kíni o ó ní kíni o láwo ṣẹ̀rù yẹ̀dílù àlà zindikọ̀ ó ní ó ní orin kan tí orin yẹn ń ṣe kíni o orin yẹn ń tọ́ka lọ síbi kúfúrú lọ síbi zindikọ̀ lọ síbi tọ́ọ̀gì ẹ̀wọ̀n kan ẹ̀wọ̀n àwọn afáà ṣe ń júwe ẹ̀ ẹ̀bẹ́ẹ̀dì ìmáàmù Zahabi ó ní ẹni tẹ́ ẹ dárúkọ yìí ó kọ orin kan tó ní ìyẹn ń tọ́ka lọ síbi zanẹ́díkọ̀ tó wáyé kílọ̀ yorùbá ni nínú àwọn àfáà tẹ́sẹ̀ wọn tẹ́sẹ̀ wọn ò dúró dáadáa yẹn kó wá ní à àfáà yẹn à ń máa ń lo òde bídíà àwọn tó náà wọn jó ní súnà lẹ́gbẹ̀ẹ́ náà bíi tiẹ̀ ni wọ́n sì máa takò ọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n sì máa pòṣe sọ́rọ̀ rẹ nísìn èmi fi ń bi yín pé nínú súnà nínú mọ́ni àdìsálàfù sọ́ọ̀lì ẹ̀dẹ̀ ìṣú ọ̀pá yìí ń ṣe é báyìí. Hamad okay fahada arifole hamza hey afaani àwọn orúkọ táwọn list díẹ̀ yìí o àwọn èèyàn torúkọ wọn bẹ̀rẹ̀ láti alif hamza ni bàdá àná fi àfàwọn eléyìí bẹ̀rẹ̀ so orúkọ sì máa wà tó máa bẹ̀rẹ̀ láti bá àti tá àti sá àti àyìn títí <laughs> tí ó fi dé yá ọ̀fà orúkọ ti pọ̀ dúnú tíra yìí tí wọ́n fi ń júwe báwọn asálàfù ṣe máa ń dárúkọ àwọn èèyàn tí wọ́n sì máa fi aburú tí ń bá ń bẹ lára wọn tí wọ́n sì máa fi wọn tí wọ́n sì ń sọ̀dájọ́ wọn lẹ́ẹ̀kan náà lójú ayé ànẹ́bì àwọn e, àwọn èèyàn ń kọ̀ mí ìta atrocity táwọn sàábẹ́ àdẹ̀ sọ ìdájọ́ wọn lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n sì tọrọ yẹ̀ǹda lọ́dọ̀ ànẹ́bì kí káwọn téèkì lọ wọ́n kàn létí permission ànẹ́bì ni ṣùgbọ́n nílẹ̀ Yorùbá yìí gbogbo àwọn àǹfààní àtẹ̀yìn náà máa ń rí lọ́nà ìyẹn tó dọ̀kítọ́rù yìí náà ni àbágbádébọ̀ ajì yìí náà ni tí wọ́n bi àbáyẹn léde pé tọ̀ ẹni tí ń ṣe jálàbí tí ń wo yẹ̀pẹ̀ tí ń woṣẹ́ táwọn wá sọ fún pé tọ̀ nǹkan tó ń wò yìí o tó o bá kú lórí ẹ̀ ò wọ̀nà o pé ṣáà lè sọ bẹ́ẹ̀ fún ìgbà tí dókítà máa sọ̀rọ̀ ó ní ẹni ẹ ó ní ká woṣẹ́ iṣẹ́ iná nì ó ní ṣùgbọ́n ẹ má sọ fún pé tó bá kú lórí ẹ̀ yóò wọ̀nà ẹ sọ fún pé tó bá kú lórí ẹ̀ ó wà lórí ewu subhanallah anábìlà mọ́lẹ̀ pẹ́ni tó bá ń woṣẹ́ tó lọ yín ẹ̀ wò nǹkan nǹkan ó ti ṣe kẹfìrí sí gbogbo ohun tí wọ́n fi rán wọn ànábì ó sọ fẹ́ níbo mi gbé tọ̀ kẹ́niyẹn ní kọ́ kó lọ pèsè àga tí ó fi jòkó nínú náà kalẹ̀ tí wọ́n bèèrè lọ́wọ́ àwọn dókítà yìí nìsín wọ́n ní ẹ má dárúkọ iná ẹ kò sọ pé wà lórí ewu ẹ dákun iṣẹ́ sìn nù ẹ wọ àwọn àfẹ́ ẹ̀sìn ẹni tó kọ orin tó ní orin tó yin zànádìkọ̀ wọ́n tún sọ pé ẹni yìí o tẹ́ ẹ dárúkọ yìí o ó ní orin nǹkan tó rìn yẹn ń tọ́ka lọ sọ́dọ̀ àwọn kíni o àwọn alákìdá àbókù. tọ́ torí díẹ̀ yìí ń kọ́ ẹ̀ka tún mú orúkọ díẹ̀ wá. afáà sọ pé ó ní ó ní fàkéyìfà láwọn tẹ̀tẹ́bí wọn lè kìtà àbàkù làhù làkànnì lè kàdàbù náà mọ̀jàládàn dọ́kàmán ó ní tó o bá bẹ̀rẹ̀ sí ní máa wo àwọn tíra gbogbo tíra gbogbo àwọn tíra àwọn onírọ́ tí wọ́n sọ pé onírọ́ ni wọ́n wàá rí i pé volumes ni táwọn afá compile jọ pé tọ́ àwọn ẹni yìí onírọ́ onírọ́ onírọ́ ẹni tí wọ́n náà jò dá ẹni tí ò dúdú dé tó bá bẹ̀rẹ̀ sí nínú ọ̀wọ̀ wá rí i pé volumes ló kà níláńlá wanu nasi wo bí mara ọjà àti lè mizan lè dábí àwọn ń ṣe nàṣíyà fún wọn náà tó bá ń gbọ́ mi àlẹ́ tó bá fẹ́ kéwú ẹ lọ wo tíra alimizan ti imamu zabi àti tíra alikamil li ibn adi adọ́afáwò li akil almajuruhin li ibn hibban wabima annana rubama nukodi'u bihi fi badil mu'allifin فإليك أسماء بعض المؤلفين الذين قد فيهم أئمة الجري والتعديل ó ní ọ̀ranyàn ni fún ẹ̀wọ̀ náà lọ́wọ́ àwọn tíra táwọn àáfàá tí wọ́n jàrọ́ àpọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn èèyàn kan bẹ́ẹ̀ orúkọ àwọn èèyàn kan táwọn àáfàá jàrọ́ àwọn àwọn àáfàá oníjàrí wà tàn díìl ó ní lọ́ọ́ wá tíra yẹn wọ́n ní ẹ̀kẹ́ jàrọ́ èèyàn kẹ́ ẹ sọ wókú mẹ́yàn kẹ́ ẹ expose èèyàn ó ṣe wá lè di ẹ̀ṣẹ̀ lójú ẹni tó lóun lóun ṣe súnà ànẹ́bí ní ohun tó gbogbo àwọn sàábé ṣe Abdullahi bùnú mọ́rùn ńkọ́ kò rí wọn sójú rí kò rí wọn níbẹ̀ náà ní ti ń sọ̀dájọ́ wọn pé ìsìláàmù bọ́pá bọ́sẹ̀ kó rárá wa fún nǹkan tí wọ́n ń ṣe yẹn o wọn lè jẹ́ mùsùlùmí láyé àfi tó wá lórí ìdúró ń náà ni kọ̀kọ̀ máa rẹ́rìn-ín tọ́ Muhammad bin Ali Muhammad al-Hatimi atọ́hi al-Andalusi sọ́hìbù kìtàbí fususil hukmi ẹni tí mo dárúkọ fún wa yìí ẹni kọ́dà ẹni yìí ara Andalus ni òun ló kọ tírà kan tí wọ́n ń pè ní fòsóòsì fòsóòsì lẹ́họ́kùnmí tó kọ́lá abu abdulrahman abu abdulrahman ní ó wà dajálùn zindíkùn wàláyé dajálùn ni zindíkùn ni tó bá fi ẹ́ wíwúrọ̀ àwọn nǹkan búkúbúkú báyìí a náà dajálùn ní nàìjíríà o ànílẹ̀ yorùbá o tọ́lá náà ń ṣe wáhà sí o táwọn èèyàn ń pè wọ́n tí wọ́n ń kó yan lọ mọ́ka o alágbàákò ni wọ́n àtàfọ́ ológun àtàfọ́ oníjàlábẹ́ àti gbogbo wọn náà ń bá ṣe àwọn èèyàn tí ẹ̀ gbádùn náà aslan tọ́ bá fìdí ìwánilẹ̀ amir sọ̀nàání tá a bá lọ wo díwánu amir sọ̀nàání ó ní àná o akfarọ̀ ha lèlè àrèdì ó ní orúkọ ẹni tẹ́ ẹ dá yìí òun ní fi ń ya kẹfẹ́rí jù nínú àwọn ará ayé pé náà ti ń bẹ lórí ilẹ̀ aláàyè o ẹni tí ń fi ń ya kèfèrí jù ẹni tí mo dárúkọ yìí ni ẹni yìí sì kọ tírà kẹ́nìkan máa sunkún kó máa kígbe kẹ́nìkan jẹ́ dọ́ àwọn dọ́kítọ́rù jọ wọ làwọn dọ́kítọ́rù àwọn táwọn sọ yìí ní ìsìn ìgbà nígbèsí ayé tiwọn gan kò sí kò sí tó ń jẹ́ dọ́kítọ́rù gan kò sí tó ń jẹ́ dègírì kò sí tó ń jẹ́ phd e kò sí tó ń jẹ́ gbogbo àwọn nǹkan yìí gan láyé títí wọn. Muhammad bin Amur aliwakidi Muhammad bin Umar aliwakidi orúkọ tí mo dá yìí Imam Zahabi nínú al-Mizan rẹ̀ ó ní kọ́ọ̀lá Ahmad bin Hanbali Imam Zahabi ní Imam Muhammad sọ pé ẹni yìí o ó wà kazaabu onírọ̀nù Muhammad bin Sahib al-Kalibi ẹni tí mo dárúkọ ẹ̀ o al-Hafizu azabi náà ni ó ní kọ́ọ̀lá Jawsajani wa ghayru Imam Zahabi ní Jawsajani àtàwọn tó àwọn àfáà míì náà wọ́n lẹ́nu yìí nǹkan ò ni o lóòtù bùnìyáyá bun muknaf imamu zabi ó ní àkìbárí ta'ala fala yusaku bihi ọ̀kọ́lá ibnu adi ṣàáyú mu'tarikun sọ ibu àkìbárí yìí ṣíà ni gbogbo àwọn nǹkan tí máa ń sọ tí máa ń wá tí máa ń wí òun ló ní nǹkan fún ara rẹ̀ òun ni máa ń hun ẹ̀rá àwọn nǹkan táwọn èèyàn ti mọ tó ti ń dárúkọ àwọn ọ̀tá ẹ̀sìn ó wá pọ̀ gan o ọ̀la ó ti pọ̀ jù ó ti pọ̀ jù ó ti pọ̀ jù ó ti pọ̀ jù tọ́ ẹ̀yin mùsùlùmí ohun tí nǹkan sọ ni pé wọ́n ti wá nítọ̀ orúkọ àwọn èèyàn ti wá ń bẹ àwọn on alihan padà ó page page kí ni mo wà yìí àwọn yóò sọ ẹ̀kọ́ page sí o wá lọ wo bí ṣáptà ẹlẹ́ẹ̀kì ṣáptà mi ń bẹ kò sí nọ́mbà ganu tíra yìí on walhan ila dhikri asma'i du'ati li jahli wal hawa wa talbis wa tajrid ní ìsìn báyìí ẹ já lọ síbi orúkọ àwọn àwọn du'atu li jahli àwọn aláìmọ̀kan tó ń ṣe dáwà àwọn onífẹ̀ẹ́ inú ẹ̀dá wọ́n tún lé ìsorúkọ àwọn náà síbi bákan ó pọ̀ o tí ì nílé ṣe kí ni tí ì nílé máa dárúkọ tíra yìí àwọn àáfàá ṣe kó máa jẹ́ èsì gbogbo àwọn tí bá ń sọ pé yẹn kẹ máa dárúkọ èèyàn gíbà ni kẹ máa wádìí èèyàn kẹ máa sọ okùn èèyàn kẹ máa sọ pé máa bẹni báyìí sọ̀rọ̀ báyìí gangan làwọn àáfàá ṣe tíra yìí ní orúkọ wọn. mẹ́nájú sálàf wàláhì kì í ṣe mẹ́nájú tẹ́ máa compromise ẹ̀sìn kò láwọn ẹni ibi tí ń bẹ̀ sí jẹ́ àwọn tákìdá àwọn ò dá àwọn onífẹ̀ẹ́ nú onífẹ̀ẹ́ nú làwọn ẹni nì ayé ni wọ́n ń wà wọn ò lè ṣẹ̀sìn ayé ni wọ́n ń wá wọn ò fẹ́ ṣẹ̀yàn bẹ́yìn ò bá wá lè sọ ìhà tí ìsìláàmù kọ sírú wọn ẹni tó bá wá ń sọ ẹ má tó wá bínú àlá pẹ̀lú kẹ́ ẹ má tako ẹni ni o ẹ já bẹ̀rù àlá o subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh